ó ti túmọ̀ sí pé ànábì ti jáde kú òun sàárè rẹ̀ nìyẹn ìyẹn sì jẹ́ àtakò ńlá fún ìmọ̀ dáhùn sálámà rẹ̀ láti lu sàárè ó ti túmọ̀ sí pé àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n máa rí ẹnìkan ṣoṣo nítorí pé àwọn tí ń sọ bẹ́ẹ̀ wọ́n pọ̀ ìyẹn sì ti tako ihun tí ò ní ìyapẹ nínú láàrin wa wípé nígbà tí ń bẹ láyé gan àríkà kò sì ṣẹlẹ̀ rí wípé ànábì wà nù yàrá pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ẹnìkan sì wá dé mọ́sálásí ó tún bá ń bẹ̀ ẹnìkan tún wá dé ó tún bá ń bẹ̀ wọ́n èrí ànábì bẹ láyé láàyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ̀ẹ̀kan náà ibi tó bá wà ni wọ́n ti rí tó bá wá kú tán sọ wá rọrùn láti wá máa rí káàkiri ayé lásìkò kan náà ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ó tún tako làákàyè ànábì kì í ṣe òòrò àbí òòrùn kì í ṣe òòrò ìṣẹ̀dá òòrùn ó rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ láti rí oòrùn kan ṣoṣo ìṣẹ̀dá òṣùpá ó rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti rí òṣùpá ní àsìkò kan náà ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ ìṣẹ̀dá àdẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam kò fààyè gbà kí èèyàn méjì ò rí tàbí jù bẹ́ẹ̀ lọ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní àsìkò kan náà ìdí nìyẹn tí Imam wa Qurtubi fi sọ pé ẹni tí ọba nílàka ìdí ẹ̀ gan ó yẹ kó pé ọ̀rọ̀ burúkú ni tí wọ́n ń sọ̀rọ̀ èyí tí ò ó takò làákàyè ó takò ibi tí a bá ọ̀dẹ nìyẹn hafiz bunu hajar òun ló sì gbé ọ̀rọ̀ yẹn wá nínú fatih libari volume two page three eighty four àwa fẹ́ tẹ̀síwájú báyìí lórí àìrọ̀rọ̀ láti fojú rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú rẹ̀ lójú ayé ọ̀rọ̀ kankan ọ̀sẹ̀ yọ́lẹ̀ lọ́rọ̀ yẹn o rírí ànábì Muhammadu lẹ́yìn ikú rẹ̀ lójú ayé onítàǹfà àfa rírí ànábì nígbà tí ń bẹ láyé àfa rírí ànábì lójú àlá lẹ́yìn ikú rẹ̀ àfààní o torí torí ẹlòmíì tẹ́ ẹ bá ní mọ́ka sọ̀làtòlì fàátì nígbà tí ẹ bá máa sọ ń bò mí yóò ní àwọn kan mà ti dé nìsín ọ̀tá àgbẹ̀bí ni wọ́n wọ́n ní ká má ṣe àsàlátù mọ́. ah làákàyè tí yẹn bá mọ̀nà làákàyè gbé ó ṣiṣẹ́ lára rẹ̀ o a ní ọmọ ka sọ̀làtòlì fàátì ó láwọn ọ̀tá ànábì kan ti dé tí wọ́n ní kéèyàn má ṣe àṣàlátù mọ́ kí la wí fún ọ kí ló ń sọ èsù sáti wá jèrè ọkàn pátápátá tó bẹ́ẹ̀ gẹ́tọ́ fún gásí pé ọpọlọ ẹ̀ ti á dọ́ta tá a bá pe a fún ọ z lọ́lọ́ pè ẹ̀sìn wo gáàpù tó ń bẹ láàrin a àti z. nítorí náà the bone of contention òun ni pé rírí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú rẹ̀ lójú ayé bá a ṣe ń ríra wa yìí ǹjẹ́ ó rọrùn bẹ́ẹ̀ àwọn afáwa ní ó rọrùn wọ́n máa ń ṣe àlàyé pé wa aidan law kana sahihan an ahadan yàrá nàbí sallallahu alayhi wa sallam yaqadha bákan náà tó bá tiẹ̀ jẹ́ pé ó fẹsẹ̀ rinlẹ̀ pé dájúdájú ẹnìkan rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lójú ayé lẹ́yìn ikú rẹ̀ làkàna àdáàdùnú fi sọ̀hábà agasi pé àkàǹtì náà má wọn sàbí ni àkàǹtì náà má ara àwọn sọ̀hábà torí pé definition sọ̀hábà ni ẹni tó ṣe kí ni tó rí ànábì wa Muhammadu tó fojú rí báyìí ajẹ́pá máa pè wọ́n náà sáàbẹ́nu a máa pè wọ́n sáàbẹ́nu wàlásàmárà ti sùhùbá ìlàyé ọmọ ìkìyàmà nípasẹ̀ bẹ́ẹ̀ ìjẹ́sà àbí ànábì kò wá ní kásẹ̀ lẹ́mọ̀ títí tí ó fi di ọjọ́ àjíǹde àlìkìyàmà ṣé bẹ́ẹ̀ wá ni ṣé sáàbẹ́ ni bó tilẹ̀ gà sí pé Jamiu Adégúnwà àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn pèrè àwọn sàdéhùn lórí Facebook wọ́n pèrè àwọn ní sàdé ní sàdé làwọn ní sàdé ànábì làwọn ń tàwọn a sì fẹ́ kẹ́mọ̀ fáwọn òun wọn mọ bíi tí alifu dojú kọ bí wọ́n sì rí alifu ń gbá wọn ọmọ túmọ̀ rẹ̀ ìtumọ̀ sùúrùbà ìjẹ́ ẹ̀mẹ̀wá ẹni compassionate kéèyàn ó jọ jẹ́ ẹni tó jọ jẹ́ ọ̀rẹ́ ara wọn tí wọ́n sì jọ gbògbà o ò lè bẹ́ni tí ò sí láyé o ò lè jẹ́ ọ̀rẹ́ tí ò sí láyé mọ́ òun ti lọ ń tiẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ànágbé ọmọ mọ́sálọ́wọ́ alẹ́ wọ̀sálàm tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀ àwọn là ń pè ní sọ̀háábà tí wọ́n sì fojú ara wọn rí ìdí nìyẹn tó fi já sí pé àwọn àfáà wa wọ́n wá on disagreement lórí ọba Ethiopia kéèsì ọba Ethiopia ní tirẹ̀ ni pé ó gba Islam lójú ayé ànábì ní asiru ànábì ṣùgbọ́n kò fojú gan ní ànábì tó fi kúrò láyé àwọn àfáà wa ní ṣáàpè ní sọ̀háábà bákan náà Abdullahi bunu bayi bunu mu maktum afọ́jú ni wọ́n tún dìbẹ́ẹ̀tì tiẹ̀ náà pé lódodo òun ọmọ pànàbí rèé ni kò fojú ara rẹ̀ rí àmọ́ ń gbóhùn rẹ̀ ṣe à pé tiẹ̀ tún súnmọ́ ó gbóhùn ànẹ́bí ànẹ́bí náà gbóhùn rẹ̀ tiẹ̀ súnmọ́ ọba Ethiopia tó gba Islam Ashama. òun òun lẹ̀ gbóhùn ànẹ́bì lẹ́tà ànẹ́bì lórí àmásìkò ànẹ́bì ló Islam nígbà táwọn afá bá wá ń hágì lórí ìyẹn kí wá láàpè wọ tó o dé lẹ́yìn ìgbà táwọn ẹbí ti kúrò láyé tán o ò gbọ́ ohun rẹ̀ ah, ọlọ́mọ̀ sí tí wọn ò tí ì máa ṣe recording camera àti gbogbo èèyàn ní ẹ̀bá pé rẹ̀ sáàdé yóò lèmi náà gbóhùn ànábì ní kíṣẹ́ sí. àmọ́ ń gbà ọlọ́run ó mú àwọn èèyàn tí ó mú àwọn òkúrò ènìyàn wọn ò rìkọ́ọ̀dù voice òjíṣẹ́ ọlọ́run sílẹ̀ wọn ò sì ya àwòrán rẹ̀ sílẹ̀ tọ́lá lèmi ọmọ ní bọ́ọ̀ bá tiẹ̀ rí ńgbà tí ń bẹ láyé gan òun sáà rí fọ́tò rẹ̀ bó ṣe rí wọn ò yàwòrán ẹ̀ sílẹ̀ wọn ò gbọ́ ohun ẹ̀ sílẹ̀ ò lè jẹ́ sọ̀hábà ẹ̀ ń bá wa ń kílèmù pé òun rí ànábì lẹ́yìn ikú rẹ̀ wọ́n fẹ́ dọ́gbọ́n tira rẹ̀ bọ àárín àwọn sàábẹ́nù irọ́ sì ló pa kò ṣeé ṣe it is impossible. وقد ذكر الحافظ ابن حجر العسقلاني أن ابن أبي جمرة نقل عن جماعة من المتصوفة Hafiz Askolani ó mú ọ̀rọ̀ kan wá pé dájúdájú abụ jamura ọ gba ọrọ kan láti ọ̀dọ̀ àwọn kan nínú àwọn oníṣúfí kí lọ̀rọ̀ náà àná nàbíyà sallallahu alayhi wa sallam fil manami àwọn onísúnfí náà wọ́n láwọn lálàárí ànábì lójú oorun fún mọ̀rọ́ àwò ba'da dhalika fil yaqada lẹ́yìn náà nígbà táwọn jí sáyé àwọn tó wá rí i lójú ayé wàsá àlóhùn an àṣìyà à wọ́n wá bi ànábì léèrè nípa àwọn nǹkan kankan kánú mímíyá mùtàkàwùfín tọ́gá pé wọ́n ń bẹ̀rù lórí àwọn àlámọ̀rí náà fàárí ṣàgàhùn ìlà tọ̀rík ìlà tọ̀rík tẹ̀fùrìjì hà wọ́n wá ní ànábìwájú wọn sí ojú ọ̀nà tí wọ́n gbà ní ọ̀nà àbáyọ ojú ọ̀nà tí wọ́n fi rí ọ̀nà àbáyọ lórí rẹ̀ fàjáàlì amúrù kàbáàlì ọ̀rọ̀ náà sì wà gẹ́gẹ́ bí ànábì ṣe sọ fún wọn. fún mọ̀tà àkọ́bà alhafiz lẹ́yìn ìgbà tí ọmọ àbújá múrọ́mọ́rọ́ yìí wá pé àwọn súnfì kan ni o wọ́n láwọn rí ànábì lójú oorun ìgbà táwọn jí sáyé àwọn tó rí lójú ayé àwọn wá bí léèrè pọ́blẹ́mù táwọn ní ti ń pa wọn láyà ànábì sì júbe táwọn ó ṣe táwọn fi rí ọ̀nà àbáyọ àwọn sì ṣe bẹ́ẹ̀ àwọn sì lọ́nà àbáyọ fún mọ́ta akọba alhafiz dhalika bìkọ́ òmìnir lẹ́yìn náà afáwa hafiz wọ́n wá mú àwílé wá ó mú àwílé wá fún ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kí ni àwílé rẹ̀ wàhádà múṣkìlù jìdàn wàhádà múṣkìlù jìdàn á ọ̀rọ̀ tí wọ́n mú wáyìí wàhálà gidi ni ìṣòro gidi ni o wàláwo hàmàlà àlàbọ̀hìrì tá a bá gbé ọ̀rọ̀ yìí ka bí wọ́n ṣe sọ yìí àwọn lálà rí ànábì lójú oorun sallallahu alayhi wa sallam àwọn jísáyé àwọn tó rí bẹ́ẹ̀ làkàlà awùláyì sọ̀hábà àwọn atọ́wí báwọn òun sàbẹ̀ ni wọ́n nù wọ́n ti di sàbẹ̀ nù torí ìtumọ̀ sàbẹ̀ náà ni tó fojú rí ànábì wọ́n ti di sàbẹ̀ nìyẹn wàlà àmkànà bàkọ́ òṣùbà ìlàyọ̀ mẹlẹ̀ kìyàmà ìbá tún wá rọrùn bẹ́ẹ̀ náà kí èèyàn tún máa láǹfààní àti ìwà dípò sàábé lọ títí di ọjọ́ àlìkìyàmà. wọ̀nyún àkìrò àlẹ́ yìí ìntọ́wá dọ̀tí tí wọ́n sọ̀rọ̀ ìntọ́ dọ̀tí ẹ̀ pé this is rubbish this is nonsense anna jamu òun náà ni pé ogunlọ́gọ̀ àwọn èèyàn rọ́ọ̀ òun fìlìmọ̀nà ni wọ́n ní wọ́n rí òjíṣẹ́ ọlọ́run lójú oorun thumma lam yazkur wahidun minhum annahu rọ́ọ̀ fìlìyàkọ̀dọ̀ lẹ́yìn náà tí ẹnìkan nínú wọn wá padà sọ pé òun rí ànábì lójú ayé wa khabaru sadiq la ọ̀rọ̀ àwọn olódodo sì ní kì í yapa ara wọn tó bá dá sí pé igun àkọ́kọ́ tó lòun rà nẹ́bì lójú oorun òun padà rí lójú ayé kí ló fẹ́ ní kí igun kejì táwọn náà ní àwọn rí ànẹ́bì lójú oorun táwọn náà fi ní rí ní ojú ayé ajá sí pé igun kan lálàá igun méjèèjì ló lálàá right igun kan padà sọ pé òun rí lójú ayé igun kejì ọlọ́run ò rí lójú ayé àjásí pé wàhálà ti ṣẹlẹ̀ nù ọ̀kan nínú ogun méjèèjì ṣe kí ni òun pààrọ̀ àwọn igun tó sì súnmọ́ irọ́ jùlọ òun ni igun tó sọ pé òun padà rí ànábì lẹ́yìn ikú rẹ̀ lójú ayé ọ̀rọ̀ yìí wà nínú Fathul Bari volume eh, twelve Fathul Bari volume twelve page three eighty five wàfi rọ́dì ọ̀làmẹ́ ìlàjìnà dáàyìnà àlàákìdá ti Tijani kọ́ọ̀lù bákan náà nígbà tí àwọn àáfàá ikọ̀ tí wọ́n mójútó ìdájọ́ ẹ̀sìn ìbéèrè nípa ẹ̀sìn ní Saudi Arabia nínú ẹ̀sìn ọ̀rọ̀ wọn tí wọ́n mú wá lórí àkídà Tìjàní wọ́n sọ báyìí pé wàlámù yẹ́fùbùt ánilẹ̀ khulafa arọ́ṣídìn kò rinlẹ̀ lọ́dọ̀ àwọn àròlé òjíṣẹ́ ọlọ́run olóye olùmọ̀nà wàlá sáàyìr asọ̀hábà àti àwọn sọ̀hábà yòókù rọ̀díyà lọ́hùn ànihùn kò rinlẹ̀ látọ̀dọ̀ wọn pé anna ahada minihùn pé dájúdájú ẹnìkan nínú wọn wahum khairul khalik ba'dal anbiya àwọn wọ̀nyí àwọn sọ̀hábà òjíṣẹ́ Allah àwọn sì ni wọ́n lóore jùlọ lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọ̀wá rinlẹ̀ látọ̀dọ̀ ẹnìkan péré nínú wọn anahu ìdá anahu rọ anabiya sallallahu alayhi wa sallam yakọ̀dọ̀ kó sọ pé òun rí ànábì lójú ayé lẹ́yìn ikú rẹ̀ wàmínà lè máa lù ú wàmínà lè máa lù ú lè dín níbi dọ̀rúra nínú tá a sì mọ̀ nínú ẹ̀sìn bìdọ̀rúra tó jẹ́ kò ṣeé mọ́mọ́ nínú ìmọ̀ ẹ̀sìn tó jẹ́ kò ṣeé mọ́mọ́ anna tashri'a òun náà ni pé ọ̀rọ̀ tá a sọ dòfin ọ̀rọ̀ tá a sọ dìlànà kọ̀dí ukimila fi hayati yìí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tá a sọ dòfin àwa mùsùlùmí ọ̀rọ̀ tá a sọ dìlànà àwa mùsùlùmí wọ́n ti parí ẹ̀ lójú ayé òjìṣẹ́ ọlọ́run wa anna Allaha kọ̀dí akmala lèlè umma dìínàhà àti pé dájúdájú Allah subhanahu wa ta'ala ọmọ ti parí ẹ̀sìn rẹ̀ fún ìjọ ànábì Muhammad wa atamma alayha na'imatahu ó sì ti pé ìdẹ̀ra ẹ̀ lé wọn lórí kọ́bùlà an yatawafa rasulahu sallallahu alayhi wa sallam síwájú kó gba ẹ̀mí òjíṣẹ́ rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ o ẹ̀sìn ti pé ìlànà ẹ̀sìn ti pé kí la tún bùkátà sí ká tún rí ànẹ́bí mọ̀ kí ni bùkátà wa sí ànẹ́bí lẹ́yìn ikú rẹ̀ nígbà tó dá sí pé bá a ṣe jọ́sìn ó ti pé ìgbàgbọ́ tó yẹ ká ní ó ti pé ìlànà mùsùlùmí ó ti pé ọlọ́run sì sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú sọ́tún Máídà láti fi jẹ́rìí sí pé a sí. Si another information ìró mìíràn láti ọ̀dọ̀ anabiwa muhammadu ma nínú suratul maida quran five aya kẹta Allah ní aliyahuma akimalitu lakum dinakum ṣe bẹ́ẹ̀ sì ló lọ́ọ́ fẹ́ ṣe lófin lóra ànábì lẹ́yìn ikú rẹ̀ àbí nǹkan mìíràn ló fẹ́ ṣe ni tọ́ba gasi pẹ́sì ló bá fẹ́ ṣe Allah aliyahuma ní òní àwọn sọ̀hábà ní ọlọ́run sọ àyà yẹn kalẹ̀ nígbà táwọn ẹbí wà ní àràfà àràfà ọdún kẹwàá tó jáde kúrò láyé náà ni o tó lẹ́yìn ìgbà tó parí àràfà yẹn náà ló kú o ọlọ́run wá ní àlìyáwòmà ní òní àkìmọ́tù làkún dínàkún mo ti kọ̀m̀plíìtì ẹ̀sìn yín fún yín wọ́n àtìmọ́tù àléékùn lèmọ́tì ìdẹ̀ra ni mo ti pè fún yín òun wá dẹ̀rẹ̀ ọlọ́run ni mo fi ń wá ọ̀nà míì tó ń gbà sin ọlọ́run ọlọ́run wá lóun ti parí ìdẹ̀ra yẹn fún anabiwa Muhammad kò sẹ́kù síbi kankan mọ́ kò sẹ́kù síbi tìjàníyà kò sẹ́kù síbi kọ̀dìríyà kò sẹ́kù síbi amadíyà òun ti kọ̀m̀plíìtì ìdẹ̀ra ìkẹ́ ẹ̀hún fún yín. waraditu lakum al-islama díìnàn mo sì yọ́nú sí ìsìláàmù lẹ́sìn fún yín nígbà táyà ti wá sọ̀kalẹ̀ ǹjẹ́ a tún bùkátà sí kánẹ́bí tún padà wá sílé ayé mọ́ bí o a bùkátà sí fàlà ṣàkà anamẹ́nsà amahu ahmadu tijani lùdọ́sí àwọn àfáàwa ńlágínà dáímà wọ́n ní kò sí rúdurùdu nínú rẹ̀ o pé dájúdájú ọ̀rọ̀ tí Ahmada Tijani ń sọ fúnra rẹ̀ yìí mìíràn yàtì nàbí sallallahu alayhi wa sallam yàkọ̀lọ̀ pé òun rí ànẹ́bì lójú ayé wàhánàhù àkàdà ànihù àtọ̀rí ikọ̀ àtìjàníyá yàkọ̀lọ́tàn mùsàfàhà àti pé òun gba ọwọ́ tọ̀rí ikọ̀ tìjàníyá lójú ayé ní pè fún mi kí n gbọ́ mùsáfáhà tánàbí ń sọ fún báyìí tó náà sì ń gbọ́ ọ̀rọ̀ tó sọ náà kò ní rújúrújú nínú o wàá náà wàá yànnà láhùn àlọ́ àdá láti yẹ mọ́ àbíhá ọ̀rọ̀ tó sọ yìí tó tún sọ pé ànábì specify ó ṣe àdáyanrí àwọn gbólóhùn wírìdì èyí tó wọ́n fi máa ṣèrántí ọlọ́run ọba wàyùsọ́lì alárọ̀sù lìfìbíyà tó wọ́n sì máa fi ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwá Muhammad làṣẹkà nàhàdà nàlẹ́bùtàn wàdàlálù almubin àwọn afáàní kò rújú pé àdàparọ́ ni ní tó sọ yẹn o àdàparọ́ pọ́nbélé ni.